رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الصلاة والسلام والأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعى أقفهم ولا أبا أترى عليكم إكياتي إكفون أسواجوا وقوى النبي محمد صلى الله عليه وسلم kọ́lọ́hún kọ́ba ní ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sàábì ànábì àti gbogbo àwọn mòmìnì lọ́kùnrin lóbìnrin tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti ní bó ti yẹ bẹ́ẹ̀ lọ́hùn àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run ọba náà kó kárí àwa náà pẹ̀lú ògùn ọlọ́run ọba bẹ̀rẹ̀ hadithu ẹlẹ́ẹ̀karùn-ún nínú tíra jamiu al-ulum al-hikam. al ulum للإمام آه، ابن رجب الحنبلي رحمه الله رحمة واسعة قال عن أبي عبد الله النعمان بن بشير رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعربه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حمى ألا وإن حمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري ومسلم حديث ايتي ابن رجب ابن رجب دا قيونا حديث الله كان بعضي صو وكلارا وان أغبى صحابي تلقى رنجي النعمان بن بشير رضي الله تعالى عنهما torí pé àwọn méjèèjì àti nọ̀mánù àti bàbá rẹ̀ tí ṣe bàṣírù sọ̀hábé ni àwọn méjèèjì kọ́lọ́n kó kó sàlékún ìkẹ́ rẹ̀ fún àti gbogbo àwọn sàbí àdìmọ̀ sọ̀rọ̀ lọ́nà sọ̀rọ̀ tó kù náà. qal sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam olóńgbọ́ fúnra ara òun kì í ṣe wípé ẹnìkan ló gbọ́ ló wí fún un pàpà àti sọ níwájú wípé lára àwọn ọ̀nà táwọn haladi yìí fi máa ń gírèdì hadith òun náà ni ká wo ẹni tó gba hadithu ń wá bó o ní ìpìlẹ̀ rẹ̀ tó gbọ́ gangan ni àbí wọ́n bá sọ̀rọ̀ wọ́n bá sọ̀rọ̀ fún ara rẹ̀ àbí ó gbọ́ látọ̀dẹ̀ ni tó gbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so náà àwọn yìí tí tó wá akọ́wájú òun náà ni pé wọ́n bá mi sọ̀rọ̀ ìní pé kì í ṣe wípé ó wà níbi kan tí wọ́n ti ń sọ̀rọ̀ ló gbọ́ ọkọ́ wọ́n á dájú ọ̀rọ̀ ọkọ gangan tó eléyìí òun من أعلى درجات الثقة هنا سماع أبي أخبرني وفمني رونو باي nínú ẹ̀ náà nílẹ́yìn àìlè ìníṣẹ̀wá kan sẹ̀mẹ́ǹtù mo gbọ́ tí ń wí so yálà o lè má jẹ́ kó wọ́n ohun gangan náà dájọ́ ọ̀rọ̀ kọ́ wọ́n lè má dájọ́ ọ̀rọ̀ kọ́ ẹlòmíì kó ń káwá mi kọ́ máa gbọ́ ó sàtẹ̀ wá ń bẹ̀ ó gbọ́ lára àwọn aládàrájà ti náà ni ní ọmọ àrùn nípò ń fetí ara òun gbọ́ tó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam báyìí pé ní innal halala bayyin ẹ̀rí gbogbo tí ń bá ń jẹ́ ẹ̀tọ́ ní tó fojú hàn ni bákan náà lódì kejì rẹ̀ wà innal harama bayyinun èèwọ̀ náà òun náà sì fojú hàn wa baynahuma umurun mushtabihat láàrin àwọn méjèèjì yìí àwọn kan wá ń bẹ umurun àwọn yìí tó pọ̀ halalu ń tiẹ̀ òun ọmọ níwọ̀nba haramu náà mọ̀ níwọ̀nba àmọ́ àwọn tó wáyé pé ní tó pọ̀ nù wọn umurun àwọn kan bẹ tó yẹ pé wọn pọlọ jàrá mustabihat tó yẹ pé ní ìṣesí wọn ò clear ìdájọ́ wọn kò clear la ya'lamuhunna kathirun minan nas kì í ṣe pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mọ̀ wọ́n àwọn tí wọ́n mọ̀ rú àwọn nǹkan báyìí wọ́n kéré ló ń kà àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ yẹ pé ní tọ́ba wá rí bẹ́ẹ̀ kí ni kílọ̀nà àbáyọ ẹni tí ò bá mọ̀ kí ló yẹ kóun ṣe ànábì ní sallallahu alaihi wasallam famani taqa shubuhat ẹni tó bá wá sọ́ra fúra àwọn kan tí tí tó rú lójú faqad istabra li dini wa irdi irú ẹni bẹ́ẹ̀ ó ti gbé ẹ̀sìn rẹ̀ ó ti gbé jìnà sí ààyè ó ti gbé jìnà sí ìkábùkù bá kódà kì í ṣe ẹ̀sìn rẹ̀ nìkan ẹ̀rìndò rẹ̀ gangan ìjọmọlúàbí rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti mójútó ó sì ti gbé e sá. qal wa man waqa fi amẹ́ni tí ò bá wá tí ò bìkítà tí ò kò lá kò kọ̀kan anáṣọ sáwọn pé ní wápá fil haram irú ẹni bẹ́ẹ̀ èyí tí ó padà lédè sí inú méjèèjì tàkọ́kọ́ tó hàn haram ni ó bọ́ sí amẹ́ni tí tó bá tó bá ṣe tó bá ṣe tẹ́kọ̀ ṣubuhat tó yẹ pé ní àyíbá àmà ó sógun àbámọ̀ ni ìyóhun anáṣọ sáwọn sọ wípé ní òun rìsọ́ọ̀tì sí halal but ó kéré jù ó kéré jù yóò wà nínú ọ̀nà kan tó yẹ pé ní at least yóò máa yẹ pé nítọ̀ tóun bá tẹ ẹ̀gbẹ́ ládá òun ò sì ní gbẹ̀sẹ̀ àmọ́ ẹni tó yẹ pé ní n ti ń ro lójú kò tiẹ̀ bí kẹta ó kàn ń ṣe bẹ́ẹ̀ ó kàn ń lọ ti ẹ̀ ni n tó súnmọ́ ni wípé kó ṣiṣẹ́ kó wà kó àṣẹnu haram kó bọ́ sínú nǹkan tí tọ́lọ́ wọn bá ṣe ní èèwọ̀ sallallahu alayhi wa sallam anábìwá mú àpèjúwe wa olùkọ́ àgbà sallallahu alayhi wa kó lè bá àti tẹ́yé tá à ń sọ kó lè bá yé àwọn èèyàn náà tó náà pé ní àpèjúwe tó ń sọ fún yín kàrọ́ọ̀ín yẹ́rà hawla al-hima gẹ́gẹ́ bí ẹni tí ń dáná jẹ yálà òun ló lẹ́ran ni àbá wọn kò fún kó bá wọn dá wọn wá sọ pé ní a boundary ní o gẹ́gẹ́ bí reservation center táwa náà ní reservation area pé inú gbóyè gbó ọba ni ẹnìkan ò gbọdọ̀ débẹ̀ yẹ́rà hawla òun wá ń ibi etí igbó ọba tá ní kéèyàn má dé òun ètè tí ibẹ̀ gẹ́rẹ́ báyìí lòun ti wá ní ti ń da màálù àbí ní ti ń da ẹran rẹ̀ anabi rẹ ni pé sallallahu alayhi wa sallam yóò ṣàkó hmm. ó ṣe é ṣe ní tó súnmọ́ jù ni pé kó ṣèṣì wọnú ọgbà ní tó tí n bá tí n bá kókó tí tí tí súnmọ́ kò ní dénú rẹ̀ àmọ́ wọ́n wá ṣe yíyún ó súnmọ́ pẹ́kípẹ́kí tó àdéhùn sára ni pé ni yóò ṣàkó nítorí súnmọ́ jù ni pé yẹrìtà àfi yóò padà dípẹ́ àwọn ẹran rẹ̀ wọ́n bọ̀ sínú wọ́n bọ̀ sínú okòwò anabi ọ̀nà sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ní kí ni ó máa mú yàn lẹ́yìn téèyàn fi kọ̀ǹtóró téèyàn lè fi ṣe pé ah, ẹ̀gbọ́ ẹ jẹ́ kí n gbọ́ ọmọlúwàbí mi sá ẹ jẹ́ n gbé ẹ̀sìn mi sá kí ni ó kí ni ó encourage èèyàn kí ni ó jẹ́ ìjánu èèyàn kí ni ó kó yàn anọ́sọ̀rọ̀ sọ́nà rẹ̀ pé ní àlà ok kó tó kan eléyìí anọ́sọ̀rọ̀ pé ní àlà wà inna li kulli malakin hima gbogbo lọ́balọ́ba uh, gbogbo onípò gbogbo ọlọ́lá ọlọ́lá náà ni wọ́n ní ọgbà wọn tó á yẹn pé ní wọ́n ní pé ẹ̀mí alágbájá bàbá alágbájá ilẹ̀ wọn débì gbogbo malakin gbogbo lọ́balọ́ba lọ́balọ́ba ó lè túmọ̀ sí àbí gbogbo malakin gbogbo ẹni tó ní control Ni pé tó tó control ownership kìíní kan bóyá ilẹ̀ ni bóyá mọ́tò ni bóyá wà ní bóyá ẹ̀yìn ni òun náà yóò ní hímà pé yóò ní àlágbá kìíní yìí títí mi ni. yorùbá wọn sọ pé ní oko níjẹ́ tó bàbá tọmọ kó má làálà òun ní kọ́mọ ẹ̀kọ́ máa pé léyìí tèmi ni. ànàmì ni bó ṣe wá rí gẹ́lẹ́ níbi tọmọ èdè ènìyàn sọ pé ní nǹkan Mr. A Mr. B ò gbọdọ̀ débẹ̀ kódà nínú òfin àwọn ilé ìbò gan-an àwọn náà ní pé àwọn náà nírú ẹ̀ níbẹ̀ wọ́n máa ń pè ní trespass to either to person àbí to chattel tó bá ti lè wọnú ẹ̀ ó ń tọ̀hún dáná so it's actionable ó ti wá rí wọn àti sọ̀tà ó ti wá lọ́dọ̀ yẹn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ ọlọ́run bá Allah wa inna himallahi maharimuhu gẹ́gẹ́ bá a sì máa pé ní ilẹ̀ tó láti ẹ̀rí láti ilẹ̀ tó bẹ̀rẹ̀ láti ibi orígun yìí títí dé orígun tọ̀hún àwọn ìdílé lágbájá lónìí tó bá ti kú òun bẹ ìlú ilẹ̀ kàtàgbé lónìí tí a ti mọ̀ òun àníṣòro sọ́lá wọn pé ní hímọ̀ ọlọ́run ọba ọgọ̀ ọlọ́run tánàbí ń pàlọ́ rẹ̀ fún alátàárọ̀ pé ẹ bí ẹ bá ń daran jẹ lẹ́gbẹ̀ẹ́ létí bèbè ẹ ọgbà kan yóò padà kó bẹ́ẹ̀ ànábì ní mahari musalọ ọsàlà ntọ́lọ́wọ́n tọ́lọ́n ṣe léèwọ̀ fún wa ni mahari mu ọlọ́run tó ṣe léèwọ̀ fún wa ó sọ wáyé pé ní inal halal inal halal bayyinu inal harama bayyinu àwọn tó jẹ́ ìwọ̀ náà àwọn yìí hàn sẹ́rà tó hàn gẹ́gẹ́ bí ọgbà ìlú ni ọgbà ìdílé ni ọgbà aládàáni ni bó ṣe hàn bẹ́ẹ̀ ni maharimu ọlọ́run ọba náà hàn ànábì náà pé má dé bí ọlọ́run ọba nù gẹ́gẹ́ báwọn yìí náà ṣe ní má dé bẹ́ẹ̀ ànábì fẹ́ sọ fún ayé pé sọlọ́run asálà kí ni ó máa kó ni níjànú téèyàn ó fi mọ̀ wẹ́ ní à ń tó yẹ kí n ṣe hàlálù ni haramu ìgbọ̀dọ̀ débẹ̀ pàmbélé ó sì yẹ kí n gbé ẹ̀sìn mi sá ó yẹ kí n gbé ọmọlúàbí mi sá fáwọn èyí tí ò clear tó anabi sọ̀rọ̀ sáwọn sọ pé ní àlà ìnà fil jasadi mọ̀bùnà mo bígà kan bá ṣe ẹran kan bẹ lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn hadithu ibn Mas'ud lẹ́pẹ́ ní tún rí fáṣí anabi sọ̀rọ̀ sáwọn sọ pé ní ìdá sọ́là hati sọ́là hal jasadu kullu tí bá ṣe ẹran tó bá ti dáa tó lálàáfíà tó sound dáadáa gbogbo ara ni ó da yóò lálàáfíà lódì kejì náà ìdá fásadátì hmm, fásadátì kúlù ara náà ó bàjẹ́ pátápátá ànábì ní àlá wàyí àlùkàlù ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni tí í ṣe ẹ́ńjìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun ni látara ọlọ́run ti ní ká máa sẹ̀mí òun ni pọ́ǹpù ẹ̀jẹ̀ gbogbo nǹkan tá à ń ṣe òun ni transmit à ń gbọ́rọ̀ ni à ń sọ̀rọ̀ ni à ń dìvẹ́lọ́pù ni tọ́lẹ̀bù yìí ni ìtọ́lọ̀ bá ní kó ṣiṣẹ́ dáadáa ara náà lálàáfíà èyí tó bá wíìkì ara náà wíìkì. àwọn àfàgbà tó wọ́n ń sọ hadith yìí a rí i pé hadith fẹ́ kó ó kó oríṣiríṣi nǹkan bíi mẹ́rin àbí márùn-ún sínú sallallahu alaihi wasallam kò wá sí ẹni tí ní gbogbo tí ń jẹ́ dísẹ́pínì ìmọ̀láyé nínú àwọn hadith yìí ó kéré ẹni tí ẹni tí ò ní rí tiẹ̀ mú níbẹ̀ àwọn medical doctor wọn ò retí wọn mú ń bẹ àwọn bricklayer wọn ò retí wọn mú ń bẹ mẹkaníìkì wọn ò retí wọn mú ń bẹ contractor yóò retí ẹ mú ń bẹ kódà àwọn olùkọ́ni gbogbo tí ń jẹ́ olùkọ́ni olùkọ́ni primary school ni olùkọ́ni ní secondary school ni olùkọ́ni ní university gbogbo bí bẹ́ẹ̀ ti ń kọ́ yẹn yóò retí ẹ mú ń bẹ àwọn adájọ́ wọn ò retí wọn kò sẹ́ni tó kódà olórí ilé ọ̀gá ilé ọ̀gá àlùkò yẹn tó nínú àdéhùn yìí lára ìtọ́fà Ibn Rajab tó fi pè tírà yìí ni pé jamiu lọ́wọ́ lọ́wọ́ alihikam ó mú látara hadith anabi kan sọlọ́ra sálàm sọ pé ní òtítù jawami alkalim ọlọ́run fún anabi sọlọ́ra sálàm ní àwọn gbólóhùn kan tá a lè pè ní pregnant sentence àbí pregnant words òpè tí èèyàn bá sọ gbólóhùn kan náà ni but èyí sá máa tu tu tu tu tu tu tu ọ̀nà ni hadith ẹ̀yọ̀ kan yìí kò sẹ́ni tí ò lè rí títí ẹ̀mú níbẹ̀ kòkòrò ètò ní kòkòrò rẹ̀ nù tàbátà ní ká máa bẹ̀rẹ̀ ní sísẹ̀ntẹ̀lé a rí pé ní gbogbo tí ń jẹ́ ìdájọ́ anúṣọ̀rọ̀ sálà ń pín sí mẹ́ta halalun bayyinu tó yẹ pé ní ó kílà pé eléyìí tó hàn ní àwọn afáwa mú àpèjúwe wa gbogbo alamọ̀ ní sì pé kódà tí ò lẹ́sìn tó yẹ pé ní kò kò kò ṣe la ilaha illallah ọ̀tọ̀ máa pé ní ọmọ ẹ̀dá ènìyàn ni wà ní ká máa yí pé ní kéèyàn bá parọ́ ọ̀dà gbogbo ní gbogbo tó bá ní nature tó sì wà tí ò tí wà corrupted máa pé ní àti wá gbọ́ ká máa parọ́ kò kéèyàn máa já nǹkan oní nǹkan gbà ok haram là ń bọ́ sí halalu kéèyàn sọ òdodo wà láwọn pé ní ah, àti àgbọ̀ pé gbogbo òdodo ni lásàmọ́ sọ. So ká ṣe dáadáa ká ṣe rere gbogbo eléyìí òun àwọn tí ẹnì kọ̀ọ̀kan mọ̀ kódà ká tó máa ti sọ̀rọ̀ ẹ̀sìn òun ni kò sásà tí ò mọ tí ò mọ eléyìí òun káwọn tó gbé àdébísọ̀ lọ sálàndì lójíṣẹ́ àwọn ará maka nǹkan ń pè ní pé asọ́ọ́dínkù lùwádùn amín asọ́ọ́dínkù tó bá sọ̀rọ̀ ẹgbẹ́ sì bá nu sọ́ọ́dínkù lùwádì tó bá báyìí sàdéhùn bẹ́ẹ̀ sì bá nu amínu ẹni tó yẹ pé ní ìfọkàntán rẹ̀ ó tayọ wípé ní ẹ má bínú bùkátà làlóró ló débà mí ń bẹ̀ làlóró ò débà ní sọ̀rọ̀ sálà kó wá lo nǹkan oníǹkan yálà kó tó di kí Islam tó dé ni ẹ̀bí lẹ́yìn ìgbà tí Islam dé tán ìtafẹ́ gbà ń bẹ̀rẹ̀ ni pé ní àwọn ará Maka náà tí wọn gbà náà tán fi ń pa náà ní àmínú yìí ẹ̀sìn Islam tí ì dé o àmọ́ aná mọ̀nà fẹ́ tẹ́ra àwọn inú àdámọ́ ọmọ ìdí nìyẹn pé ní kéèyàn ó sòdodo kó ní àfọkàntán tó dáa ní halalu ni so ìgbà tí Islam wá dé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tí wọ́n ń ṣe Islam wá àpúròfù ẹ̀ islam kan tó wá sọ àwọn kan tó wá pé ní eléyìí iná halalu lòun náà tẹ́ bá ṣe ó dáa so làwọn afá máa fi ń pin sínú méjèèjì pé ní àwọn tó wá pé ní mustalahatu rọ̀fí wà ó wà tó wá pé ní àwọn tó wá pé ní norms ni wọ́n tó wá pé àṣà ìlú kọ̀ọ̀kan àwọn náà sọ di terminology tá ń lò gẹ́gẹ́ bí ọmọlúwàbí ẹ̀dẹ́ ènìyàn olódodo ni ó ṣe fọkàn tán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bẹ́ẹ̀ náà ni nínú ìdílárúbá nínú ṣẹ̀ríà náà so àwọn tó ń jẹ́ halalu wọn wọn fojú hàn ní òdì kejì àwọn tó ń jẹ́ haramu àwọn náà fojú hàn haramu halalu ti tiẹ̀ òun gbólóhùn wọn ti ń lò bí fọwọ́ pé islam náà tó dé bẹ́ẹ̀ náà ni haramu náà àwọn ní nǹkan tí wọ́n ń pè ní haramu ètò máa haramu ní èdè lárúbáwá òun ni n tó jẹ́ èèwọ̀ àwọn náà ń lò tí wọn bá wọnú wọn àwọn poems tí wọ́n kọ nínú èdè lárúbáwá àwọn orin tákọ ní àsìkò jàhílíyà a rí pé ní àkòrò oríṣiríṣi àbí ń lo haramu àmọ́ táwọn ń lo haramu sí òun ni ó fẹ́ dà gẹ́gẹ́ bí ti yorùbá ń pè ní èèwọ̀ èèwọ̀ lọ́dọ̀ yorùbá pọ̀ tá ní pé èèwọ̀ ni nǹkan kò túmọ̀ sí wípé ǹjẹ́ ìgbọ́dọ̀ má ṣe but ntí máa sábà túmọ̀ sí púpọ̀ òun ni ti ń pani dájú wípé èèwọ̀ ntó túmọ̀ sí lédè yorùbá ni ìwọ kò tí yàn bá ṣe é so ó ṣe ṣe kó kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nìdí lárúbáwá náà torí àwọn lárúbáwá tí wọn ò ní tá ń pè ní haramu pé má ṣe léyìí kò tọ́ kò àwọn òun ò gbà bẹ́ẹ̀ so wọ́n gbà pé ní game of chance ni ààrẹ náà ní tọ́lọ́ ń ṣe ìkáyọ̀ nínú fún wa fọ́yẹ́ pé ní kọ́ọ́lù iná màlìbẹ́ omi fòlò rìbá kí ni yàtọ̀ láàrin kátàjà kára kí sì yàtọ̀ láàrin kí yáyàn lówó kí kóhun yáyàn lówó kó fi kó èlé lórí ẹ̀ so ìkíní kejì náà ń padà ń yield profit ni so profit náà méjèèjì so lọ́dọ̀ àwọn àwọn òrí nǹkan tó burú níbẹ̀ wọn ò rí láburú wípé ní ẹni tó sunkún wá báyàn kóun fẹ́ yáwó kò sẹ́ni tí ó tí ó sunkún lè báyàn kóun fẹ́ yáwó táyà ní pé ah, owó tó yà yìí yóò fèlè kún tí wà ní kóun fara mọ́ tí èyí bá ṣe wípé ní bùkátà yòbọ́ ni pé ojú fún onígbèsè ó dá ọ̀la òbí ràlá náà ló mọ́ tán yìí gbàtí ń dọ̀la mọ́ àpò òun ò lè rí lọ́la kó sáà tẹ̀rí nǹkan kan gbà ni so bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni àwọn Lárúbáwá náà àwọn náà ní náà ń pè ní haramu rìbá lọ́dọ̀ tí wọ́n halalu ni kódà zina nígbà náà halalu ni obìnrin ó lè máa máa kọ́ ẹ́ pé ní kọ́kọ́ ń tu àwọn ọkùnrin bíi mẹ́fà àbí méje so kọ́ ni pé àwọn yìí ló ń rẹ́dà tí a tán dì sí tabasẹ́ tabasẹ́ ìbáṣe nǹkan tí wọ́n ṣe tán tó bá padà bímọ yóò tún padà pa méjèèjì padà pé ṣe ẹ̀ náà ti jọ báyìí báyìí báyìí báyìí báyìí tó bó tó àdéhùn ìyá ńlá wa ń ṣá kọ́ láti fàlà ahadu um yunkiru minhu ẹnìkan kanu ò ní sọ pé ní kò rí bẹ́ẹ̀ gbogbo náà pé ní bẹ́ẹ̀ ni nínú mújọ sí mítínì òun ni ó wà á ṣe násìbù ọmọ pítọ̀ ọ̀húwà lákà wọ́lọ́ ní kọ́ra kọ́mọ́jọ́ ń lò ní fàlà ahadu minhu yunkiru ẹnìkan kan ò sì ní kọ́ so n ò rí lẹ́yìn sí ẹ sí haramu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ wọ́n á rí sí haramu wípé kí ọkùnrin bá ti ń bímọ obìnrin tó pọ̀ wọ́n ní pé haram eléyìí òun èèwọ̀ inú nàṣà lárúbáwá láàfin níwájú ká máa pa ọmọbìnrin láàyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so eh, alharamu eh, ntaale àrẹ́fù eh, sí ni pé gbólóhùn ó ti fẹ́ di wípé ní ṣẹ̀ríà gangan ló wá àdọ́pútù rẹ̀ ni pé ká ṣe nǹkan ni pé ah, èèwọ̀ yìí kọ́dà bí ò bá lè pààyàn gan má ṣe so ṣẹ̀ríà ló nìyún àmọ́ pé n tó jẹ́ ìwọ ìwọ nínú ṣẹ̀ríà náà ẹni tí tó bá lè pààyàn èèwọ̀ ni àmọ́ àwọn nǹkan bíi pé tí ò bá lè pa àyàn so ọ̀nà ìṣe ṣe ìwọ̀ gẹ́gẹ́ bó ṣe wájú ọtún àánú de lárúbáwá náà àwọn kan tó yẹ pé ní kì í kò lè pa àyàn kò sì lè ṣe nǹkan kan ọ̀tọ̀ ní oúnṣe pẹ̀lú àkídà wọn pẹ̀lú àdìọ́kà wọn kápẹ̀jú ẹnìsìn kan jagun nínú oṣù mẹ́rẹ̀ẹ̀rin tọ́lọ́ ń pè ní haramu eh, inna idata shuhuri inda Allah ithna ashara eh, shahara minha arba'atun hurum tọ́lọ́ bá wí pé nínú àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run ló ní oṣù méjìlá nínú àwọn oṣù méjìlá yìí mẹ́rin nínú wọn oṣù èèwọ̀ ni kódà kí islam tó dín má sì máa máa nù muharramu àkọ́kọ́ kábẹ̀rẹ̀ láti dulqada dulhijja muharram àti rajab mẹ́ta ti tẹ̀lera wọn rajab dádúró ti wọn nínú. No, jàhílíyà àga kí islam tó di agama yìí pé ní láwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ jà níbẹ̀ ọ̀tá ń gbà yìí pé ní tẹ́ bá jà níbẹ̀ wọ́n ní pé ní Láta ní àbí Uzza ni àwọn ọlọ́run ọba wọn yóò bẹ́ẹ̀ tọ̀ ń jà tí wọ́n sọ yìí fi jà nù ìkejì pé báyìí bá wọn àpọ́lọ̀ ló ṣe tó àṣàwọn ìrú eléyìí nìsín ṣẹ̀rí àtọ́ sọ pé ní ni àwọn àpè bó ti bá ṣẹ̀rí sọ pé ìwọ ni àníkà ní èèwọ̀ ń bẹ́ńlẹ̀ Yorùbá náà Yorùbá náà náà nǹkan tó pọ̀ tó tí a máa ń ṣe ilé ìwọ̀ bọ̀tẹ́ bá kúrò àwọn èyí lọ́dọ̀ wọn á rí pọ̀ pọ̀lọpọ̀ wọn ní tí wọn ò fẹ́ kí èèyàn ó ṣe wọn nípa èèwọ̀ ni bàbá yẹn ti ń fi igi lálẹ̀ wọn nípa èèwọ̀ ni àìfi igi lálẹ̀ wọn ni pé èèwọ̀ ni àìfọṣọ lálẹ́ wọn ni pé èèwọ̀ ni àìgbálẹ̀ alẹ́ àìjókòólẹ̀ náà ọ̀nà jẹun èèyàn gbọ́dọ̀ fọwọ́ sú èèyàn gbọ́dọ̀ fọwọ́ gba òjò iyo naam ẹ̀yìn gbọ́dọ̀ fẹ́ yin wọlé ẹ̀ ṣeun so ó pọ̀ rẹ́gẹ̀dẹ̀ àbíká ní pé tí ẹ bá pa pẹ́pẹ́ yẹ yóò fi owó sí lẹ́nu tí ẹ bá gbé odó yóò ó gbọ́dọ̀ sí nǹkan kan ẹ̀yìn gbọ́dọ̀ so kí ẹ mọ̀sọ̀ sínú dáàdì pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá ń kàkàlẹ̀ yìí tí mo fẹ́ ká ṣe ni ọmọ èdè ènìyàn náà àdámọ́ ọmọ èdè ènìyàn ni pé ní a nídìí nǹkan tó yẹ pé ní tó máa sáfà sí tárẹ́ǹtì fún wa tó máa dẹ́rùbà wa so tó yẹ pé ní ọtọ́ bá ti fọwọ́ ọwọ́ gbọ́ òjò ọwọ́ rẹ̀ ó kà so ẹ̀rù rẹ̀ bàrẹ̀ ọlọ́run mọ́mọ́ ọ̀jọ́ kọ́ wó ká tó bá ti fọ́gi lálẹ̀ tẹ́sí bá lè balẹ̀ ìyá ó kú tó fẹ́ kí ìyá wọn ó so àtàwọn ọ̀pọ̀lọpọ̀ rú nǹkan bẹ́ẹ̀ rú nǹkan bẹ́ẹ̀ so yorùbá fẹ́ kí ká má ṣe àwọn nǹkan ọ̀gbà tó sì sí ẹ̀rí kankan tó mọ̀ wáyé pé ní zo àná fi àtàṣe mà bọ́ sínú sẹ̀ríà àwọn ò ní ẹ̀rí so táàmù lọ́nà méjì ni pé ní gẹ́gẹ́ bí halal ṣe rí òun ẹnìkan kan ò lè declare nǹkan kan ní halal àfọlọ́wọn ọba bẹ́ẹ̀ gẹ́lẹ́ wá ní haramu náà èèyàn gbọ́dọ̀ declare nǹkan kan ní haramu àfi kọ́lá ló declare rẹ̀ wala takifu ma laysa laka bihi ilmu inna sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula nǹkan yìí bá fẹnu wí yálà wẹ̀ pé kìíní yìí ó tọ́ ni kìíní ò lẹ́rìí kìíní haramu ni ó lẹ́rìí ó wá dáa púpọ̀ ó dáa kéèyàn ó mistakenly pé haramu ní halal dànkó mistakenly pé halal ní halal no ó dáa kéèyàn mistake lè pe halal ní haram ó rà mú sunan àbí dànkó wá pe haram ní halal là ó dáa kéèyàn pe haram ní halal ju kó pe halal ní haram lọ torí pé kéèyàn haram nǹkan ó lágbára ju kéèyàn ṣe nǹkan ní ẹ̀tọ́ lọ hurum Ọlọ́run nìkan ló lé lóléléyìn ẹni èyàn ò lè mọ̀ náà yàn èyàn ò lè prevent yẹn kó má ṣe nǹkan àfọlọ́hùn so but pé tí àwọn aṣe mistake pé à ń tọ́ṣe yìí yìí káwọn bóyá lápòjú ẹ̀ nísìnyí ẹni tí ò yẹ kó jẹun lọ́sàn-án ó wà jẹun lọ́sàn-án tó ọlọ́run kò rí jìn ọ́ yìí òun sì ní dáa ju kó sọ pé kíní kan tó yẹ kó ṣe tó yẹ pé ní halal nípa yẹn pé ìwọ ni so àwọn àfáàmù eléyìí yìí látara àdúrà àti kàtíwájú ń jọ ní wípé ẹnìkan ló látara wípé ní ó rí akẹgbẹ́ rẹ̀ tó ń tọ́ ń sọ ẹ̀ẹ́ o ṣe o kí n tọ̀ ń ṣe ẹ̀yìn tọ̀ ń hùwà kan wá béèrè pé ǹjẹ́ ọlọ́run lè forí jìn ọ̀hún pé eléyìí ọlọ́run lè forí jìn ọ́ anabi ani pe sọ̀rọ̀ sálàmù alẹ́ kájú lọ́lẹ́sẹ̀ sọ̀rọ̀ kalẹ̀ nítorí rẹ̀ pé ni mọ́ni lẹ́bi yàtà aláàlẹ́yà taalẹ́ lẹ́yìn tí ń gbéraga wọn jèmi ọlọ́wọ́n ọba fàyàkó la aghfir li abdi kó wọn ò lè forí jẹrú òun sọ wá ni pé fàáṣì ìdùhù ẹ̀wí fún pé mo ti fi orí jẹun tó yìn ní forí jìn òun wá nìyẹn so nàbà rẹ pé ní ó sì bẹ́tà kéèyàn ó sọ pé ní tọ́ pé ní èèwọ̀ ní kwasi mistake kó pe ní halal dan kó pe kó pe halal ní haram lọ so àwọn méjì yìí ẹlẹ́ẹ̀kẹta wa ní nǹkan tó wà tó pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ta yìí tó wà láàrin wọn so bẹ́tẹ̀ẹ̀ta yìí fíkì láti sọ nínú òṣòlù fíkì tí ẹ̀gbọ́n náà ń pè ní òṣòlù fíkì so táwọn bá débi yìí àwọn sọ pé ó kì í jẹ́ pé àwọn kéésìsì kan bẹ́ẹ̀ tí àfa ò tẹ̀ ẹ́ ìdíkọ́ máa wàhálà lórí ẹ̀ kò ní ìdíkọ́ máa ara ẹ̀ lórí ẹ̀ masáyìlú làhálà lè bá yé pé gbogbo ẹ ti clear kò ní ìdíkọ́ máa kó máa tó máa fún ẹ gbìyànjú àjòkólẹ̀ máa wá wádìí wádìí wádìí research ò nídìí mbẹ eléyìí ma ntọ́ka nídìí ni pé ẹni tí ò bá mọ̀ ọ́ pé eléyìí halalu ni ẹ̀rí ẹ̀ ni halalu ni ẹ̀rí ẹ̀ ni halalu ni ẹ̀rí ẹ̀ ni àwọn ìwà pọ́nbélé náà kò lẹ́yìn kó máa jò pé káni máa ṣe pé ẹ jẹ́ ká deliberate lórí pé ṣé zina haramu ni àbí halali kò sẹ́ni kọ́ra àwọn kọ́ra ẹni tí ètè mùsùlùmí zina haramu ni wọn àṣà gidi àṣà tó jẹ even àṣà yorùbá náà àwọn àṣà tó dá nílẹ̀ yorùbá nígbà tí ní àṣà gidi là ń sọ àṣà àdàlótẹ́ẹ̀dì àṣà o náà àṣà tó dá nílẹ̀ yorùbá ò ní ẹ̀fà wà ẹ̀fà kò ní ìfaramọ́ ìní ọmọlúwàbí pàápàá jùlọ lára obìnrin ìjọmọlúwàbí àdìpínpà tí yorùbá ń bẹ ní yorùbá wọn kà á kún púpọ̀ tí wọn ń pè ní ìbálé ìbálé ni pé tí wọn bá ṣèyàwó so the first night táwọn kọ́ fẹ́ ṣe kárí wípé ní wọ́n báyàwó ńlé kódà yorùbá ọ̀tún wá celebrate rẹ̀ nínú àṣà àti yorùbá àṣà àti ìṣe yorùbá wọn tún celebrate rẹ̀ so bó tilẹ̀ ń tán wá náà ni pé ní àwọn náà yìí kìíní yìí ti ntí tó dáa ni so ìwáṣẹ̀ máa jòkó wípé ní ẹ̀ẹ́dẹ́gbàsẹ̀ máa sọ pé ǹjẹ́ zina ṣíṣe alámì àbí àlálù àbí kọkùnrin àtòbìnrin kàmáláṣepọ̀ kódà ẹ̀rànkò iṣẹ́ ìrọ̀pá rí ajá rí akọ ajá àtakọ ajá àbí àgbò àtàgbò ẹran tàgbà pẹ́ran ni wọ́n ọ̀tá wọn àmì wọn ti develop wọn ti develop di pé ni wọn ti degenerate below level wa animality ẹran gan làkà ìdí wọn lọ so àwọn yìí ni tẹ̀wọ́n wọn so àwọn àfáà ní pé àwọn méjèèjì ń wàhálà àfáà òní pọ̀ lórí rẹ̀ ibi tí àfáà nídìí kó wádìí dáadáa òyìn tó wà láàrin kìlò ṣùgbọ́n àti wà ń bẹ ńlànà sọ̀rọ̀ pé ní láyà àlámùhúnnà kẹ̀sí irúmìnà nẹ́sì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò mọ̀ àfi díẹ̀ nínú wọn àwọn ni wọ́n mọ̀ àwọn díẹ̀ nínú wọn àwọn ni arrasikhuna fil ilmi tọ́lọ̀tọ̀ nínú sọ́lọ́tọ̀ alìmùrán àtọ́lọ̀n fún ní mímọ́ àwọn ayé náà lọ́rùn rí fáà sí pé ní àwọn tó yẹ pé ní tí wọ́n máa lè gbìyànjú wálẹ̀wọ̀lá ما كان المؤمن لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم ولعلهم يحذرون sọ àwọn tí wọn lọ kọ́ ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ṣẹ̀ríà dáadáa táwa wa kọ́ tán wọn padà sáwùjọ wọn wọn lọ máa fi sáwọn yàrá láǹfààní àwọn yìí wọn ibi tán nídìí kí wọn deliberate wọn so ìyí tó wà láàrin òun làwọn máa ń sábà pẹ̀lú sólùfíkì ní masailu ìṣe àdìyẹ àwọn kéésì tó yẹ pé ló ní ìdí káwọn àfa kí wọ́n deliberate lórí rẹ̀ dáadáa kí wọ́n ṣèwádìí jinlẹ̀ dáadáa dáadáa wọ́n sì wá pọ̀ ní lóde so àwọn nínú nínú nínú àkéédà àwọn alárìkẹ́ àwọn pé ní alhalalu tàbí wọn wà pé ní gbogbo wa gbọdọ̀ wà lórí fitra ni rìpọ́ ẹni tánà bí wọn pé ní kullu mawludin yuladu ala fitra gbogbo ọmọ tán bá bí sáyé ala fitra wọn bí alálàhàlálẹ̀ aláìsílámù ni fa abawahu yuhawidani au yumajisani au yunasirani au yumajisani àwọn òbí méjèèjì wọn náà influence ẹ̀ àmọ́ kò sí àníṣọ́ sáà ní pé ọmọ gbogbo ọmọ tán bá bí sáyé gbàrà báyìí mùsùlùmí ni fi alálẹ́ fẹ́tẹ́rà ni gbogbo sáà ń dàgbà sí fámìlì tó bá wá fọ́ọ̀rù sí lápẹ́ ní Yahudi bá ní yuhawidani àwọn sọ̀rọ̀ Yahudi mara ẹ̀ lọ́wọ́ lápẹ́ nàṣọ́ra bá ní sọ̀rọ̀ nàṣọ́ra máa lọ́wọ́ ká ní pé àwọn abọ́ náà ní abọ́gibọ̀ ọ̀pẹ ní tí wọ́n máa ṣe nù torí pé ní tó gbọ́njú bá wọn tí wọ́n ń ṣe nù bí bẹ́ẹ̀ kọ́ tá a pé ní máa ṣe bíi tán fún àwọn ilé abọ́gibọ̀ eh, ọ̀pẹ tá a pé ní àwọn mùsùlùmí ló bá gbàgbọ́ láti gbà náà síláwọn ni ó máa ṣe so irú yìí tó bá ṣe dàgbà náà kò sẹ́ni kẹ́ máa fi láyé láyé lọ́rọ̀ sí sí ẹnu ẹ̀ mọ́ torí pé ní pétérà rẹ̀ ò change nature rẹ̀ ò change àdámọ́tọ́ làwọn dámọ̀ náà yẹn ò change ní eh, eh, lára rẹ̀ so àwọn èyí tó nídìí nínú àkẹ́rẹ́ táwọn yòó ni pé ní halalu ìjẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó sì clear haramu oníṣíríkù àti bídíà àwọn eléyìí ń pánbélé haramu ni wọn ẹlẹ́ẹ̀kẹta ni máa ṣíya ṣeríkú bídà máa ṣíya èyí tó lágbára jù ọ̀nìbídà ọ̀nìbídà gẹ́gẹ́ bá ṣe sọ torí pé àsọjọ́ ni pé ẹni ṣeríkú ṣeríkú fojú hàn lára àwọn haram bá yínú lọ́wọ́ tàbára nìkan tí ti ń àwọn èèyàn tó ń gbá ń gbégún ni àti gbọ́ ìwọ ọmọ lè máa mú ọ sì tún gbégún tàbí haram bá yínú nù àwọn akápẹ́ ní bídíà ní bá ń ṣe tọ́ra ẹni tí ń ṣe bídíà òun ẹ̀sìn náà ní olóhùn ń ṣe òun gan lè má máa pé kì í ṣẹ̀sìn àwọn tí wọn bá sì máa pé bídíà ní kíni tó má máa ń bẹ lágbẹ̀rẹ̀ rẹ̀ wọn ni má máa pé kì í ṣẹ̀sìn amákojú alágbáyé pé tí a bá ń ṣe àtayá nísìn bá a sì máa ń gbọ́wọ́ sókè lérí àtayá tàbí kì í sára ẹ̀sìn pọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn pé kì í sára ẹ̀sìn wọn rò para ẹ̀sìn ni so bídíà ṣíríkù òní kéèyàn pa nǹkan mí pọ̀ mọ́ Ọlọ́run ọba yóò ṣe ṣíríkù kò sí bíyànjú ṣe ṣíríkù wípé gbà pé bídà náà ni pé ní kéèyàn ó ẹlẹgaláìsì nǹkan tí èsè tí èsè tí èsè tọkọ sọ pé ara ẹ̀sìn ló wà pé yẹn sọ pé pápẹ́jọ ní sí ìran sàlátù kan pé lára ẹ̀sìn ni òtún náà ti ṣe nídìí pé òun náà ti sọ̀rọ̀ àdọ́ lọ́hùn tó ní pé sàlátù Ibrahim yẹn ká máa ṣe so kò sí bíyànjú ṣe bídà tó ní ṣe ṣíríkù sorry. Masia, yàtọ̀ láàrin àmẹ́tẹ̀ẹ̀ta wá ni pé àmẹ́jẹ̀tì àkọ́kọ́ ṣírúkọ àti bídíà àwọn alágbára jù wọ́n yìí sì ní bàárẹ́tò jáà náà mọ̀lẹ́kọ́ lọ́nkọ́ sọ àmì wọ́n yìí wọ́n tíyàn bá tó bá tẹ̀ kú iná ni àmọ́ máṣíyà máṣíyà ni opposite ìtàlẹ̀pẹ̀ níbi agájú opposite bídíà àpẹ bídíà olùkọ́ máa ń ṣe ẹ̀rí kankankankan tó ní pé kìíní yẹ ẹ̀sìn ni kí wọ́n ní pé ara ẹ̀sìn ni kò sọ ọ́ dẹ́sìn ṣára alákùnrin náà dín ní mọ́ wá ọlọ́run ló máa máa ṣe nǹkan lẹ́sìn fún wa kẹ́nìkan ní pé ní òun náà tó wá fi nǹkan míì kún so ẹ̀bí dí àná máa ṣe àní pé ẹ̀rí wà nílẹ̀ ó wá ṣe ọ́pọ́sìtì ẹ̀rí hùn bóyá ẹ̀rí ni pé má ṣe nǹkan báyìí òun wá ṣe má ṣe àná wàlá tá zina sọlá ní káàtì má ká má sọ má zina òun wá ṣe zina má ṣe àná kì í ṣe ṣíríkù kì í ṣe bídíà ọlọ́run ní yẹ́rẹ́ lẹ́dínlẹ́ àmọ́ nù kúlùmínà tọ̀yìbá tì pé dáadáa ni ká máa ká ká máa jẹ ní tó dáa òun wá fi fàyè bá ti kò jẹ́ haramu ní jẹ máa sí àná kì í ṣeré kò kì í ṣe bídíà so yóò gba yóò yóò jẹ ìyá pé ó ṣe aláfẹ́láfẹ́ àdẹ̀lé nǹkan tó yàtọ̀ sí ẹ̀rí tí tó mú wá ẹ̀rọ sọ̀rọ̀ pé ní fún Ibn Abbas pé ní ya gulam samila tí wọ́n fẹ́ jẹun samila sọ pé bismillah pàkólbí yaminik fọwọ́ ọ̀tún rẹ jẹun fàkọ́lì mímọ́ yẹ̀ léka ní tí wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun ní kọ́ jẹ bá pé ní ìran oúnjẹ kan náà ni ká ní pé orí orí ìran oríṣiríṣi oúnjẹ ni kò sí láì fi láti láti mú gbogbo ẹ̀ wò àmọ́ ìran oúnjẹ kan náà ti bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ so kéèyàn wá ní kókè fàkọ́lì bí yẹ̀mí níka ọwọ́ tún lànà bí níka fi jẹun ká ní pé ọwọ́ tún òun ní fi jẹun ọwọ́ òsùn mọ́ fi jẹun ni àwọn gbogbo àwọn sọ yìí pátápátá àti ṣeríkù ni àti máṣíà ni àti bídà ni àti máṣíà ni gbogbo ẹ̀ náà ẹ̀ṣẹ̀ ló kó gbogbo ẹ̀ sínú àmọ́ wọn jura wọn lọ ṣeríkù náà kàbáyìí ẹ̀ṣẹ̀ ló wà bídíà náà kàbáyìí ẹ̀ṣẹ̀ ló wà àwọn mìíràn bí wọ́n pé ní wọ́n kéré tí wọn ò tó àwọn àwọn eléyìí tó nínú ìtìkọ́ọ̀dù tiwa kéèdà wa báwọn ṣe pinnu ọ̀nà bàtà bá lọ wo tíra ìsálàtú bin abidjan èdèkè rà wá ní èyí tí ibn al-abil azim tó ṣe sáré ọ̀kan lára àwọn sáré rẹ̀ tá ní asamuru dání nígbà tí tàbí sẹ́díkì rárí nínú prívẹ́sì rẹ̀ sọ pé ní òun ṣe tíra òun láti ṣàlàyé tó jẹ́ àkédà tàgbọ̀dọ̀ nílá kan láti ṣàlàyé kí ní jẹ́ halalu pambele kí ní jẹ́ haram pambele òun wàá sọ àwọn míì náà tó ní ìdí àlàyé àwọn àfa alátọ̀rẹ́ kọ́tì alámọ́dàbí máa Malik ọ̀tọ̀rẹ́ kọ́tì so hadithu tí ọ̀pọ̀lọpọ̀ náà tí wọ́n ń try àti explain so àwọn ìdájọ́ anábìá fún wa ní àpèjúwe ànábà ní pé ìtọ́wà láàrin òun ní táwọn fi gẹ́gẹ́ bí píríncípù tá máa lò fún ni pé ní oògùn àbámọ̀ ohun tí ó bá ti ń lóni lójú sakasógun àbámọ̀ rẹ̀ ànábì sọ̀rọ̀ sọ́lá ń sọ pé ní dáàmà yẹ̀rí bóká ìlà máa la yẹ̀rí bóká gbogbo ohun tí bá ti ń sìn yàn ní ròyìn ròyìn ròyìn fàfilẹ̀ sọ́kámù ìtì tí ó sì yàn ní ròyìn ròyìn فالنبي في يقول من اتقى شبهات فقد استبرأ لدينه وعرضه àmọ́ wákà fi ṣubuhati ẹ̀tọ́ bá wá wákà sínú ọtí wákà sínú haram ó wá fún education wọn pè kíníkan ní playway method àbí apparatus to uh, eh, teaching aid so teaching aid náà ni pé kéèyàn ó tí ó jẹ kọ́mọ ó ti kó gbọ́ nǹkan yìí so àná sọ̀rọ̀ sọ́lá máa ń sábà lò dáadáa ọ̀kan ní eléyìí Eh, n kò fẹ́ ṣàlàyé bí àwa mòmìnira bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́nkọ́ kó jẹ́ káwà lára wọn pé mòmìnir gbogbo mòmìnir wọn ò rí ọlọ́run ọba ní pètèètè tí nǹkan kan ò ní di wọn kò ní sí gàgá láàrin àwọn àtọ́lọ́run ọba ẹ pé alimawo ah, so ní làákàyọ̀ ọmọ ìdí nìyẹn pé kódà ká ní pápákọ̀jú ẹni sàn ọba aláyé bá wá sí kẹ́fì pápákọ̀jú àbí àbí president ló bá wá kì í ṣe gbogbo ẹ̀yìn ní òrì àwọn àtàwọn bá súnmọ́ àjù ní òrì àtọ́wá ti jìnnà jìnnà jìnnà wọn ò ní rí anábì wa fẹ́ kí gbogbo ọkọ̀ lè bá àyíwá pé ní à ń tóun wíhun pèsè pé ibi ta yé ni wà ní pèsè gbogbo ilẹ̀ máa ń rí alibadiru oṣù òṣùpá tó bá wà ní ọjọ́ kẹrìnlá tí ó fóòlù náà ń pè badiru pé ní hali tó dọ̀ ni ṣé nǹkan máa ń blọ́ọ̀kù yín máa ń mẹ́ta ti rí ẹni rárá àwọn ìgbẹ́ bẹ́ẹ̀ sì rọ́ọ̀lọ́ ọ̀bà mi tí kankan yín wà láàrin yín so ó lè tẹ̀jẹ́ kí kí ni òyìn wa á ní sọ̀rọ̀ sálà ó máa ń sábà lò dáadáa ó lè nà máa hàdí sàbílì ad'u ila Allah la'an wa laba surata wa man taba'ani suratu ali imran 151 tó fẹ́ tánà tó fẹ́ tú ní pé ní inna hadhihi sabil fattabi'uhu wa la tattabi'u subula àná fẹ́ túmọ̀ sàbílì fún wọn pé ní sọ pé ojú ọ̀nà mi ni ò ní ẹ follow ẹ má wàá tẹ̀lé àwọn ojú ọ̀nà tó pín yẹlẹyẹlẹ yẹlẹyẹlẹ yẹlẹyẹlẹ Ibn Abbas ni pé anúṣọ̀rọ̀ sálà gbà tó ń kọ́ àwọn ní àyà ó wá mú ọ̀pá rẹ̀ ó fi la ilẹ̀ ó fi la eh, láyìn kan tó straight ó wá la àwọn branches sẹ́gbẹ̀gbẹ̀ eh, ìlà wọn ànípe èyí tó ń là tó straight yìí tọ̀rí kó mustaqim nù ọ̀nà tó lọ àlùjánnà tààrà nù kò ní ìdíkẹ́ yà mí kó yà àgbẹ̀ kó yà ọkọ yà ọ̀tún kó yóò sì ẹ̀wárí tó ń yà branches tó ń yà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọn ó ní pé fàáwọ̀ sóbùlù àwọn sóbùlù nù àwọn oríṣiríṣi ọ̀nà nù kó lò á ẹni bó ṣe pọ̀ tóun ìnáni wọn náà lìdì sí àbáyọ pé ní asubulu mu'addiya ila nari kathira jiddan ọ̀nà tó mú tó mú ìyàwó iná pọ̀ àmọ́ náà àlìjánná ẹ̀yọ̀ kan náà ni so ọ̀nà wa ní ẹ̀tuntun ẹ̀yọ̀ kan náà ni pé al-intisamu bi kitabi wa sunna kéèyàn gba al-Qur'ani mú àti sunna mú wa'tasimu bi hablillahi jami'a wala tafarraqu so dábàá sọ́nà pé anúfàlà sálà á máa lo àwọn àpèjúwe láti mú kí nǹkan yé àwọn àwọn àwọn tẹ̀yìn ń bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe kí ní àwọn ọ̀gá àmọ́ sọ fún táwọn wà ní education yìí pé ní ẹni tí ó yẹ kó mọ teaching aid lòjù láyé mùsùlùmí ni because ẹ̀dá ọ̀sẹ̀ nídìí èbó kan kó wá sọ fún àwọn pé ní bọ́ọ̀bà kọ́ ọmọ ní kìíní kan fún ní teaching aid àti ìṣòro sálà ti kọ́ àwa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kúránì ti kọ́ wa tó irú àwọn àdìsí yìí náà àwọn sábà sọjẹ́sì fáwọn mọ̀tọ́wà ní education pé ní ara nǹkan tá a lè máa fi ṣe research tools wọn àbí research eh, question wọn òun náà nù so ah, àsìkò ìpẹ̀rún ti tó àwọn eh, ò pẹ̀rún so àbá pẹ̀rún tán á dáhùn question ní tá a bá lè dáhùn àwájú lọ́la ipa ti àti ní depth nílẹ̀ nílẹ̀ ní last week náà pẹ̀lú ògbọ́n ọlọ́run máa continue eléyìí ní eh, next season lágbára ọlọ́run ọba ọlọ́run ọ̀fẹ́ mi wálẹ̀. aleykum salaam.

jazakumullahu khairan ọlọ́run sàn lẹ́sàn rí eh, yíò ń kókó sábẹ́ rẹ̀ kíyàn ó àti pé èyí tá a sọ ń jò ní òun yorùbá wọn ní ọ̀fọ̀ tẹ pé rí lọ́fọ̀ ni eh, ọ̀pọ̀lọpọ̀ ọ̀fọ̀ wọn sì ni tí ò dáa ni kò dé pé gẹ́gẹ́ bí hadith sanu sọ̀rọ̀ sọ́lá gbàtà ó ní káwọn ará máka kan wọn áàrúgbà láyé ọkọ̀ ọkùn ní ọ̀dọ̀ ìpá nǹkan pé ní ṣèrìkì yàtì bẹ́ẹ̀ àwọn sọ́kọ́ pé ní ìpá nǹkan pàtó mọ́lọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ bá pèjú eyọ̀ bọ́ọ̀ ni pé nínú ọ̀fọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ ìjábà kìkìsì kan ní ẹ̀ máa há sórí ọ̀tàtà ẹ̀kọ́ afọ pàmílẹ̀ sọ̀rọ̀ yìí mú ahàn àmọ́ àti èsì ọ̀pọ̀ ẹ̀ pé ní ẹ̀bi ní àkàmà fi ń kọ́ àwọn yẹn ní àti pronounce nǹkan wà nù lárúbá náà gẹ́gẹ́ bí wọ́n pè nínú balaga wọ́n pè kìnìkà ní tanafuru kalimat gẹ́gẹ́ bí wà hafuru kọ́búrí fi màkà ní kọ́rùbù kọ́búrí kọ́rùbù kọ́búrí gẹ́gẹ́ àbápẹ̀jù náà rẹ pé ní máàlì àkùn tàtàjàmọ́ wà lẹ́yà àtàjàmọ́ òkú tàjàmọ́ àtàjàmọ́ àti ìfarankáwò so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní irú yorùbá kámúrágbá káfíntàrà gbá bíríbírí lójú rí mú àtàwọn tó rí tó rí bẹ́ẹ̀ àwọn ìjìnlẹ̀ tó pé yíyùn kì í sí ọ̀fọ̀ ni ọ̀káyí kọ́ fọ̀pá ń bílé so yíyùn yálà yẹn fẹ́ jáwé àbí yóò jáwé yóò gbọdọ̀ wíyùn torí pé ìpàǹkan pọ̀ mọ́ lọ́nbẹ́ńbẹ́ ìtí wa ṣe ọfọ̀ náà ta sọ wípé ọ̀rọ̀ lásán ni tó bá ti adi pé wọ́n tún àkàṣe mọ́ nǹkan mi pé wọ́n fẹ́ jáwé wí nǹkan báyìí ìfún kó má jẹ́ èdè Yorùbá kọ́nà kọ́ pé wọ́n fẹ́ jáwé wọ́n á gba àmúkọ́ wọ́n á ṣe kọ́ akakúrú aláwọ̀ kan sí yìí náà tọ́ nítorí pé wọ́n fẹ́ já ìwé wọn akakúrú aláwọ̀ kan sí Yorùbá jẹ́ pé ẹnìkan sábà pé ni mà ní àpàdà àwọn kọ́dá tán wò pilẹ̀ ilé because wọn náà ti ó ti ó ti gbé àdé ọkàn rẹ̀ lórí pé ni tí òun bá já ìwé láì kakúrú aláwọ̀ kò ní ṣiṣẹ́ so ìyóhun kò tọ́ so gbogbo tí ń jẹ́ ewé ẹ̀tọ́ ni fún wa ká lò so àmọ́ àkàkẹ́ mi ẹ̀ tó wáyé pé ní láàbí pé ẹnìkan ó kọ sáàtì kan àwọn brasa tásù wà ní ìlànà jẹ́ àwọn onímọ̀ṣègùn òyìnbó wọn lè láì tiwa mọ́ lórí rẹ̀ so torí kó fara pẹ́ lọ́jọ́ kí n fẹ́ sọ eléyìí òun náà ẹ̀rí pé nílẹ̀ Yorùbá wọn ní tó bá ní kí n lọ já ewé wọn lè ní kí n má já láwọn àsìkò kan dàbí òru rẹ́pẹ́ ni òun ṣe ìṣàjọ ní pé tó fà ní wípé bóyá effectiveness wọn pé kò ní ṣiṣẹ́ láwọn àsìkò kan tó bá ti di pé ní bóyá nǹkan tó ń activate tó bá ti di pé bóyá silent àbí kíní kò ní ṣiṣẹ́ mọ́ tó táwọn bá proof eléyìí scientifically yóò kò sí láì fi ń bẹ kì í ṣe kì í ṣe ẹbọ anything tí wọ́n pè ní àbá ti proof rẹ̀ sèmi lè proof anybody lè proof rẹ̀ láì ní ẹni nǹkan mi tó tó yàtọ̀ sí nǹkan mi jẹ́ pé àfi kí nìkan kó tó lè ṣe tòyí òun kò sí kò sí láì fi bá káyọ̀ pé nìkan tó ní pé ní ìtọ̀ ewé yìí ẹ̀pọ̀ ewé ilé àti ewé ilé yìí ẹ̀pà pọ̀ tẹ̀bá papọ̀ tán ẹ̀wà fún wa fún yín ní gàárì rẹ̀ that gàárì hùn jẹ́ kí gbogbo ẹni ló mọ̀ tó òun lọ sọ ní òun lọ sọ bá ń di èèwọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé ní lọ já ewé bàbá wa fẹ́ já ewé wa wí nǹkan báyìí ẹ̀pẹ́ gàárì nù gàárì rẹ̀ nù tàpẹ́ ni tí ẹlòmíì bá lọ jáde sẹ́mi ewé tó sì ló fún nǹkan míì kò ní ṣiṣẹ́ máa jẹ́ pé kì í ṣe pé òun gàgà ló ṣiṣẹ́ nǹkan míì bóyá wọn ti gbà kámi pàlọ́wọ̀n ni wọn ní ṣiṣẹ́ sòtọ́ àfa àwọn sábà ń ṣe nù bẹ́ẹ̀ náà ni gbogbo èèyàn ń ẹ̀ka sóra kan ní àbẹ́fà kínní kan ni tẹ́pẹ́ tí n bá ka sóra tó ńgbà tí àwọn sàbí ka fátíà fún ọba ìlú tó yí tó ṣe ẹnì kọ̀ọ̀kan wáyé tábà ka fátíà lóògó lọ́hùn bá ka fátíà sí àkekèé pẹ̀lú ògó lọ́hùn yóò lọ ó dìpẹ́ǹ lórí ìmánì ẹni tó kà àti ẹni tí ń kà fún òtí tó ṣe pàtàkì ni pé ẹni tó kà bóńdà ti súnmọ́ Ọlọ́run ọba sí òní ó di tá tẹ́ni tó ní ìgbàgbọ́ gidi bá tó bá ka fún kèfèrí ọlọ́run tí ò tí ò tẹ̀mọ́ bọ́lọ̀ ń bẹ̀ pẹ̀lú ọgbọ́n ọlọ́run ṣiṣẹ́ láì wọ́n ṣẹlẹ̀ fún ọba táwọn sábẹ́ ka àdìsí fún so náà wọn fáwọn sọ pé ní àwa mùsùlùmí àfi kí ká dúró ti ọlọ́run ọba kò sẹ́ni tí ó du tọ́lọ́run tọ́lọ́run ní ti jú ẹ̀ kò sẹ́ni tọ́lọ́run bá ní kó dúró tọ́lọ́run ọba o ọlọ́run ó ti jú rẹ̀ mọ́mú fún ẹran táwa ṣe à so àwọn kátà máa ń náà máa máa ń lé àlìjánu lọ òun náà ni wọn so ìgbà tó ń wà lọ́dọ̀ mọ́mọ́ Ahmad mọ́mọ́ Ahmad wọn á bá wípé ní ẹnìkan pa àlìjánu wọ ara rẹ̀ mọ́mọ́ Ahmad wọn á rán ọ̀kan lára ọmọ akéwòn pé kó lọ sọ fún àlìjánu pé kó jáde sọgbà tó débẹ̀ sọ fún àlìjánu wípé ní qala Imam Ahmad an amuraka bil khuruj ó sì jáde tó àyíyàn fúnra rẹ̀ tó mọ́mọ́ Ahmad kú tán gbàtí ọmọ akéwì yìí náà tó àṣẹlẹ̀ wọn á kó ba òun gẹ́gẹ́ tẹ̀ lọ́wọ́ sọ pé àlàjọ náà jáde wọn á pé ní òun ò ní jáde tó ṣebí wọ̀ lọ́ ń ṣe báyìí ó sà sọ nǹkan tí ẹni máa ń ṣe díẹ̀ díẹ̀ tó ọlọ́run ní kó má ṣe ìwọ́tọ̀ ti ju ọlọ́run ìmáàmù amadu ti ju ọlọ́run lòun fi jẹ́ lòun fi bó iṣẹ́ rẹ̀ tóun fi tóun fi tijú rẹ̀ so àfáwọn sábà ń sọ eléyìí fún gbogbo ẹni tó bá jẹ́ ọmọ akéwú ọmọ akẹ́kọ̀ọ́ wípé ní àkókò náà súnmọ́ ọlọ́run dáadáa kó ti ju ọlọ́run tí wọ́n bá ti ju ọlọ́run ti ju rẹ̀ oníkókóró ni pé irú àwọn yìí so yìí ń ṣe kò sí lára nǹkan tá a pè ní halalu àwọn ẹbọ pọ́nbélé ò lè túmọ̀ sí Allahu ta'ala Okay. òkè ẹ eh, kì í ṣe pé mọ́tò gbá kì í ṣe mọ́tò gbá ń tàn kì í ṣe pé ní bóyá ó ní tẹ̀fọ̀rẹ́tò tá ń pè ní negligence so kò ní san kì í ṣe pọ̀ ń lọ pa kò sí kàfàrà mi ju kì í ṣe kì í ṣe pọ̀ ń lọ pa ń tàn ìgbà tí kàfàrà tó mọ̀ sàlàyé ni pé ní tá pé ní eh, à ń pè pé níkan ní mubasharatul sabab òun gangan ló eh, ló ṣe sábàbí kìíní òun direct fúnra rẹ̀ bóyá ó gbá ọkọ̀ kan wá gbá so àbí pé ìdá èèyàn já náà ó rọ́ǹgì àbí kò rọ́ǹgì ó ló sáà lọ́tọ́ fi kú so iná ìnáwó jọ anumọ́tò ní kejì pé ọkọ̀ lájẹ́ náà ló fi kú kì í ṣe pẹ́ ní òǹkọ́ ló pa ọlọpàá nítorí ohun tó kọ aláàlá kò sí kàfàrà kò sí kàfàrà kò sí kéde kò ń lò pa kàfàrà nípa ẹkùn ló bá pa ni bọ̀tí nísìnyí kò kò pa so kò sí pé àfọwọ́fà rẹ̀ àti pé ó ṣe ìmẹ́lẹ́ الله تعالى أعلم بصواب Oh. ẹ̀sán rẹ̀ bẹ́ẹ̀ ni mo múra ti incident kan tó ṣẹlẹ̀ ní haramu ní Medina eh, àwọn àwọn ọmọ tábà ń kelẹ̀ ibi revision máa ń kó ìwé wa ẹ̀ka béèrè lọ́wọ́ ọ̀kan lára àwọn àfa àwọn bóyá ṣèkà tí ẹ̀ nàbí ọ̀kan lára àwọn àfa pé só dáa kéèyàn máa ṣèbó nù <laughs> nínú haramu ní sallallahu alaihi wasallam so mo rò pé generally eh, talabul ilmi kéèyàn wá ìmọ̀ eh, lára àyà tó wà láàrin talabul ilmi ìwá ìmọ̀ àti ìwà owó ni wípé kò sí limitation fún sọ́ọ̀sì rẹ̀ ibi báyìí lè lè wá mọ̀ lọ àgbègbè báyìí lè lè wá lọ kò sí fún ìmọ̀ pé níbi ẹ̀yẹ lè wá mọ̀ ìyẹn lè wá lọ́tọ́lọ́ mùsùlùmí látàdé tí èsì mùsùlùmí tápé máa ń wá ìmọ̀ ni then ìmọ̀ ọlọ́run ní béèrè kó bọ́lọ́ ti rí nítorí wọn béèrè ní pé kí n lọ fi ṣe unlike owó méjì ọlọ́run béèrè bọ́lọ́ ti ìgbìlẹ̀ ti rówó ọlọ́run bì kí ló sì fowó sọ ọlọ́run bì àmọ́ ìmọ̀ so lábẹ́ bẹ́ẹ̀ kò sí aláàlá kò sí láàbí kéèyàn kọ́ ọmọ ní lẹ́sìn nù nínú so gẹ́gẹ́ bóyá pé ní kò sí láàbí kéèyàn kọ́ ọmọ ní kéwó nínú mọ́sálásí àmọ́ pé lẹ́yìn òun so ara àpèjú bá ara àpèjú ọlọ́sẹ̀ lẹ́sìn àrí ara practical example kanu wàlà àwọn ẹgbẹ́ ká mọ́ kọ́ ọmọ kéwó nínú mọ́sálásí nísìnyí kì í ṣe wọ̀ ká sì ọmọ níwèé lé ìta mọ́sálásí kì í ṣe wọ̀ so ó wá kú láàrin méjèèjì ká kọ́ ọmọ níwèé nínú so bọ̀tà láàlá kìí ṣe ìwọ náà níyùn náà ìbéèrè alákọ̀ọ́kọ́ pé wọ́n gbé ẹnìkan kan lẹ́sẹ̀ wọ́n á gbé lọ sọ́dọ̀ ẹni tí ó tò wọ́n á ní pé no fóun ò ní tò pé wọ́n á gbé lọ lé tó bá di aago báyìí kàn dárúkọ tó tòun kì ṣe kàn dárúkọ ọlọ́run àbí. àwọn kan dárúkọ àwọn sọ ó ẹni. ókè yóò pé ókè ẹni tó fẹ́ tu ẹsẹ̀ yóò pé okọ ẹni tó kàn lẹ́sẹ̀ látọ̀dá ara rẹ̀ ókè so ajẹ́ pé <laughs> so ó tó pẹ̀lú remote control so eléyìí ó lè pé ọ̀nà méjì náà àbámọ̀ tábà ń pín lè sí nínú àkédà ọmọ tábà tírítẹ̀ nù báàbò kàwárí kò láàádà mùrọ̀jìzáàtì àti mùrọ̀jìzáàtì so mọ́jísà gbàgbà pé ní mọ́jísà àwọn anábì ọlọ́run ló ní ìyóhùn pé kí wọ́n ṣe nǹkan tó yàtọ̀ tí èyí sábà ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ìrẹ̀ rẹ̀ nípa sálàm sọ pé ní lógun oòdù etí ẹnìkan wọ́n fi dàgé anábì sì mú etí ìsọ̀lọ́run sálàm ó sì lè máa ó sì lè máa padà etí sì dúró tí ò tiẹ̀ sí àmì wípé wọ́n rán bẹ́ẹ̀ tàbí ní pé bá ti pé tí òun dùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtàníbi ilé so ẹ rí i pé yóò kò sábà nù ó sòpò fún ẹ̀rọ sọ̀rọ̀ sẹ́lá àwọn ànábì ọlọ́run lọ́mọ sábà ń ṣe léyìn fún àpá Musa mátìlẹ́ kàbíyà mí ní kàmúyà Musa kí níbi lọ́wọ́ rẹ̀ kó lè bá a dá lójú Musa ní pé ọ̀pá ni ọlọ́run kí náà fi ń ṣe ó ní pé àhọ́sù bíi àlágánà ni ọ̀bí ń dáná ni wàlí àti àmà àríbù òkúrọ̀ tó ń dáwọn kàmí tó máa ń lò fún ọ̀dà ṣèbọ́ láti pàpà ní pé jùúlẹ̀ ó sì jùúlẹ̀ ó bá de jù fẹ́ Musa fẹ́ máa họ̀ so mú nǹkan yẹn padà ó tún mú so kó lè ba àlálójú pé nǹkan tó ń lè bá pàdé lọ́dọ̀ fèrè àwọn onídán so kó lè ba láti máa yẹ pé ní yẹ́s kò sí bí ó ti rí wọ́n borí so mú jíza nù àwọn ànábì ọlọ́run ó wá kó ó kó àkàwárí kò láàdá kàrámà àwọn pè ní kàrámà tó àwọn lè ya kàrámà ni kọ́lọ́n kó pààyàn lé so ọlọ́run máa ń ṣe fún àwọn ẹni rẹ̀ tó bá jẹ́ ẹni rẹ̀ àmọ́ náà ò ní mara rẹ̀ kò sí ní kílèmù rẹ̀ owó ọlọ́run lè rí ṣe lónìí kó má rí ṣe má jẹ́ ikú so karamanu àpèjúwe tí wọ́n sábà mẹ́ńṣàn ni wípé Umar radiyallahu ta'ala anhu láyé rẹ̀ ó wà ní Madina ó wá sẹ́ndì sójà lọ sí ibi tá ní Sham lónìí Iran tó ní so àwọn àwọn kèfèrí wọ́n sà ń dààmú àwọn mùsùlùmí níjà kò sí sátáláìtì kò sí sátáláìtì náà ni tá a máa fi wò but ọlọ́run fún márùn-ún mà wípé ní nǹkan kan bí ń ṣẹlẹ̀ láwọn pé kò kò kò rọrùn fáwọn mùsùlùmí mọ́rù wá ní pé àwọn táwọn bẹ̀rẹ̀ lójú ẹ̀ náà inú ní kóòtù ẹ̀ pé mọ́rù ní pé ní lọ anàlẹ́ òbá lẹ́gòhùn tó yẹ pé ń bá nìkan tó lè bá mi tó lè jẹ́ kí n sọ fún wọn ni wọn bá ní pé ká mọ́fù báyìí ká mọ́fù báyìí ká mọ́fù báyìí ọlọ́run sì ṣe ìsọ́lù ọmọnìyàwó mọ́rù ọlọ́run ṣe ìsọ́lù ẹ̀ sáwọn àwọn táwọn jagun ìkíyàn máa jagun ní nàìjíríà tí wà nàìjíríà tí wọ́n jagun ní Saudi ọlọ́run sì ní kí wọ́n gbọ́n tí mọ́rù ń wí wọ́n sì change ọlọ́run sì ní kí bá tó change láti fi di change tí wọ́n sì ń win so irú ẹ̀ ṣẹlẹ̀ fún ọ̀rù tó pọ̀ ọ̀tún àìsàn kì í ṣe pé èyí ò ní sọ pé náà kò wá níjọ rẹ̀ lójú pé ìgbà tó lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò wá túmọ̀ sí wípé kí irú ẹ̀ ṣẹlẹ̀ fún yàn kò túmọ̀ sí pé lọ́lá ju ẹni tí ò ṣẹlẹ̀ sí lọ́wọ́ lọ kò sínú ààrẹ kà fún àbákẹ́rẹ́ òṣèlú kọjá lọ́ta alá ní irú ẹ̀ ṣẹlẹ̀ fún kò sí gbogbo àpanupọ̀ yẹn ni pé pẹ̀lú ẹ̀rẹ́ ni àníṣọ̀rọ̀ sálà ni wípé ni Umaru àbákẹ́rẹ́ òṣèlú kọjá lọ́la ju Umaru lọ báyìí rẹ̀ òṣèlè fẹ́nà sọ̀lá sálàm sọ̀sáà ní pé ọmọrù lọ lájà ní sọ̀lá sálàm lọ ni la tó kí karamato àpánlé alámọ̀ntàbà ṣe fún àwọn ẹni rẹ̀ kó ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tààtà kọ̀kúndì sí ni pé irú ẹni tí àwọn sọ yìí lápẹ́ ní òun náà ẹni ọlọ́run ọba dáadáa ni ó lè jẹ́ lára aspect karama ní tọ́lọ́run fi pánlé ó lè jẹ́ bẹ́ẹ̀ tí ìbá wá sẹ́ni ọlọ́run ó lè ṣẹlẹ̀ bákan náà dáhùn pè ní istidraju ni wọ́n máa ń pè ìdẹnilẹ́kẹ̀ ọlọ́run máa ń dẹ wọ́n lẹ́kẹ̀ ìkẹ́ni wáyé pé sí abẹ́ abẹ́ kápẹ́ẹ̀tì wọn ẹ̀ bọ̀ wọ́n bẹ́ ní oṣù kó sì bọ̀ wọ́n bẹ́ òtẹ́ni bá wí bẹ́ẹ̀ ẹ̀ ní bọ̀ wọ́n bẹ́ so táìpẹ́ ni tó ní káńsì tó bọ̀ wọ́n bẹ́ láyé ní kàrámà bá ní so àjẹ́ pé ọlọ́run fi pa á lẹ́nu fani pé ní kì í ṣe kàrámà ìsìdìrájù nù mọ̀nàfẹ́ ní ìsìdìrájù ní pé máa ń lo àlìjẹ̀ nù so ọlọ́run sì ti ní pé ká má ba àlìjẹ̀ nù so وما كفر سليمان ولكن الشياطين كفروا nusrat bakara wọn pé ní àwọn àdínú kọ́kọ́ fún yẹn pé ní يعلمون الناس السحر و استغفر الله نعم okay dára ni pé okay وما يعلمن من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر wọ́n sọ fún ẹni tó bá fẹ́ lọ́wọ́ pé ní àwọn ti ṣe kìbìrì ń tàwọn o àwọn ti gbà bá ti ṣe kìbìrì wọn náà máa jọyìn tó bá lọ́wọ́ wàá jọyìn ìṣe wọ́n ẹ̀kọ́ mi àwọn ẹ̀ pé ní èèwọ̀ ni kéèyàn ó lálùjẹ̀ nù so irú ẹni bẹ́ẹ̀ tó bá lálùjẹ̀ nù bá ní kó tó wà lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba kó má ṣe irú ẹ̀ máa àmẹ́ni tí wọ́n wá wòsàn táwọn wòsàn àwọn pé nìkan ní bá bò ànúṣẹ́ra nínú tàwíìdì núṣẹ́ra ni pé ìkìrájù sẹ́hìrì bí sẹ́hìrì nífìlì kéèyàn ó ṣe ìlàjù sẹ́hìrù yìí ni pé kó sẹ́tù sẹ́hìrù kó hìlì sẹ́hìrù pẹ̀lú sẹ́hìrù tó kó fi idán yọ idán kéèyàn fi idán yọ idán ẹni tó yí tánikọ́ mọ̀ yàgbẹ́ báyìí idán lápèjúwe tẹ́lẹ̀ kan náà wà á dé pé ìdánlò náà kọ́ tó á ní pé kí ni kò stop gbẹ́ kò ìdánlò náà lò so àwọn afá ni pé ìrọ̀lẹ́ iná ò dáa torí pé yóò ba àwùjọ jẹ́ yóò ba àwùjọ jẹ́ kò sì ní jẹ́ kí amúnú ṣẹlẹ̀ mọ́ ní nínú ìlú so àwọn tá a gbé ọmọ lọ tá a fún ọbámọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́n ṣàforíjì fún ṣàforíjì fún àwọn àna tó bá dìgbà míì kan máa kan máa lọ bẹ̀ mọ́ tó bá padà máa yí pé ní èyí dání ọmọ kárí pé kàrá máa lọ́wọ́n bá ní tó ọlọ́mọ ń pa gbogbo àwọn ẹni rẹ̀ lé ọ̀làwùtà aláàlá ń bí ní nípa question tí wọ́n bèèrè nípa tọ́mọ̀ tó ẹsẹ̀ àṣàkà wà lọ pé àwọn tọ́mọ̀ tó ẹsẹ̀ wọ́n ní kókò kan ẹsẹ̀ ajé òun wà tó kó ẹsẹ̀ so mi ò mọ kí ni relationship tó wà láàrin ká ẹsẹ̀ ajé àti tó ẹsẹ̀ yẹn. so eléyìí mi ò rò pé gẹ́gẹ́ bá a sọ ilé ẹ̀ka wípé gbogbo ohun ń jẹ́ ìwòsàn kò yẹ kó sí síkírìtì níbẹ̀ tí n bá ti lè kọ̀mpóòsì pé mo fi wé ewé eléyìí mo fi eléyìí mo fi eléyìí kó eléyìí tọ́lọ́sì ni kó kó iṣẹ́ fún mi ó yẹ kẹlòmíì náà ò lè ṣe kó náà iṣẹ́ fún náà so tí a pé ní ní ìsìnká ní pé ọmọ nǹkan adìẹ òbí mi bá kan ẹsẹ̀ lè mọ́tò tó túmọ̀ sí pé kì í ṣe kíkan ẹsẹ̀ adìẹun ló ń ṣiṣẹ́ nǹkan mímu bẹ tán ń sẹ́rí eh, àwọn àfa àwọn ọmọ fún wa lára púpọ̀ nípa lílo àlìjànú kò sẹ́ni tí yóò ti kọ́kọ́ ṣe kẹfìrí náà yóò sì kún kẹfìrí ní láyà ṣáà lọ tọ́lọ́másá náà nìkan ló kù àwọn àfáà ṣe tíra tó pọ̀ lórí eh, àtàámúlò máa jẹ́ ní kí ẹ máa bá àlìjẹ̀nà lò kò sí ẹni tí ó bá wọn lò wọn ó sáfẹ̀ dáadáa dáadáa tí tó yẹ pé ní ọgọ́rùn àti yẹ́s àwọn lu ayé kò lè rí ọ̀run wọ̀ ilá yàṣà alárọ̀bọ̀lá alamin sùkúrà àná ti sọ pé ní hátà yàkó lá ìnàmà náà fìtínà tó ń fa látà ẹ̀ náà má jọ ìwà mọ́ fìtínà làwọn jẹ́ lọ́lọ́run fà ṣe so wọ́n ti máa ń ní nǹkan kan míì ní kéde pé bóyá adẹ tí wọ́n kán lẹ́sẹ̀ ò ní àpáàtì fún wípé níwọ̀n kọ́ jìyà wípé torí pé àníṣọ́ sálà ó sọ fún wa násọ̀ wípé ní ká máa ṣe rífùkù pẹ̀lú àwọn hayawan ká máa ṣe ibùn tábà pa ẹran gan fàásìnú iná lákàtàbà àlàkó lè ṣe ìsáná fàyèdà kọ̀tàlítùn fàásìnú alkẹtìlà bẹ́ẹ̀ bá du ẹran ẹ̀dú dáadáa kò rọrùn kò easy ẹ̀dùn dáadáa débi yí pé ẹ̀yàn náà sọ pé ẹ má jẹ́ kí ẹran ó rí ọ̀bẹ tá a fi dùn òun ọ̀bẹ tá a fi dùn ẹran ká má jẹ́ orí sallallahu alaihi wasallam sọkátà wọn àyẹ̀pẹ́ ni kéèyàn ó kán adìẹ àbí kán àbí àná ó ju odidi adìẹ sínú ọ̀hún sínú omi gbóná àbí sínú nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí ṣáwárí ewu tí mẹ́mbẹ̀ ni wípé ìmọ̀ hmm, ń fa àìbalẹ̀ ọkàn sínú ìlú ni nílẹ̀ yorùbá a mọ gbogbo náà àwọn àgbàlagbà a mọ àwọn àlùkàn lánàá tó yẹ pé ní oní kúránà máa ń fi ròyìn wọn àwọn ẹ̀pẹ́ lọ ní kùránì ìwó nínú kùránì ìlọrin àfàjà ní kùránì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so nígbà táwọn yìí ń lo kùránì rí pọ́lọ̀ ń sànù wọn so irú àwọn nílọrin wọn sọ pé ní gbígbàdúrà ní gbígbàdúrà lánàá kí ló fà á torí pé àwọn táwọn gbígbẹ lánàá àwọn náà ti ju ọlọ́run ti ju wọn lónìí àtòní kò sí lẹ́vù ìtìjú ọlọ́run ọba mọ́ kò sí àwọn náà wá fẹ́ ṣe ní táwọn tàná ṣe àbí ìgbà ọpọlọ ọlọ́run so bẹ́ẹ̀ bá lọ káwọn ẹgbẹ́ ẹlẹ́kùn ara níbo kátà káwọn táwọn àtàná oṣù bẹ́ẹ̀ lọ́nà tọ́lọ́hún ṣàdúrà gbà so àdúró gbà má so àná wa gbọ́nà àlùmọ̀kọ́rọ́ yín so ẹsẹ̀ adínkadé ń ṣẹlẹ̀ lónìí so bìkánná borí èèyàn bìkánná àfa àfa àfa èso èsè ìfádé wọn o èsè ìfágbé wọn o àfa kàmá borí èèyàn ládọ̀ àfa kò sí nípa pé ní òun náà fẹ́ so ara ètò dáa náà ní pé ní sẹ́ni lílo àlùjẹ̀nu pátápátá ní ojú ìrìnsì so yóò mú ìbàlẹ̀ ọkàn láti nílùú kódà èèyàn gan fúnra rẹ̀ náà ní ìbàlẹ̀ ọkàn tó kọ́ sọ wípé ní innama dhalikum shaytanu yukhawifu awliya'ahu fala takhafuhum wa khafuni in kuntum mu'minin ṣàìtọ́nù tẹ́ rí òun àtàwọn táwọn máa ń lọ àlùjànnú ọmọ ìyá ni wọ́n so wọ́n sì máa ń dẹ́rù ba àwọn tán bá jẹ́ disciples wọn ni bí yóò bá ti dọ́dọ̀ wọn wà lẹ́wọ̀n níwọ̀n ní dọ́dọ̀ èèyàn ẹnìkan sọ nẹ́sọ̀ náà àwọn àáfà so a lọ sí dáwà kan nígbèríko afákaná wa ń bẹ ń bẹ so àfáwọn àti eh, babaláwo kánà bẹ nínú ìlú sọjọ́ máa ń ṣe àpapín pálọ̀ wá ní pé ẹ̀ eh, bàtà àṣẹ táwọn ní àyẹ̀mọ̀ wọ̀nyí ah, mo lẹ́yìn ti kéwú àmọ́ sẹ́yìn ṣe ti di ti lágbájá o ẹ̀gbọ́n ò ní lágbájá rí ní ẹ̀ eh, àwọn yìí àjọ ń pàdé náà ni láwọn àjọ ń pàdé ni wọ́n láà máa káwọn sọ kíníkà fún yín pé ẹ̀ tẹ́ ẹ̀ tí ẹ̀ bá bẹ́ẹ̀ sí wáyé nísìnyí pé kọ́ra òun ò tiẹ̀ mọ̀ yín òun sì lè má mọ̀ yín mọ́ lọ́la àmọ́ ẹ máa ń rìn na irú àfa yìí ó ní nù tí ẹ máa wo subhanallah ẹ̀rí gbàtà táwọn anásàrò sáà fẹ́ rìn àlìjánu lára wọn yẹn ni pé tàṣà kúlù ń bẹ fún wọn wàtàná kúlù sẹ̀rẹ̀ ẹ̀ àlìjánu ọlọ́run fún wọn ní agbára yìí pé ní wọ́n lè imitate ọmọ èdè ènìyàn wọ́n lè imitate ajá wọ́n lè imitate ẹranko wọ́n lè kò sí wọ́n lè imitate tẹ́ ọlọ́run sì fún wọn ní pé ní wọ́n lè move láti ibìkan lọ sí ibìkan tó jìnnà within láàrin kásájú kápádé wọ́n lè kó nàìjíríà kan lọ́kọ́ Saudi nísìnyí àlìjánu gẹ́gẹ́ bí ẹ̀pẹ́ fámìlì màláìkà ni wọ́n so àbá ni pé ní àǹtẹ́bá táwọn bá jọ ń ṣe pé kódà kó sá lọ bí tó wúlè sá lọ àwọn ọmọ subhanallah bàtọ́ bá fa sọ ohun táwọn kọ́sọ́ ní pé Allahu akbar innama dhalikum ash-shaytan tí Kùránì wí yukhawifu awliya wọn máa dẹ́rù bara wọn ni fala takha the only solution náà ni wípé kéèyàn kéèyàn máa sọ kọ́mọ lọ wọn lọ́wọ́ àdá aláàfáà àtàwọn èèyàn pẹ̀lẹ́rù ọlọ́run ni àbí àwọn babaláwo ni àbí oríṣiríṣiríṣi wọn ní abandon pátápátá pátápátá pátá so ala bi dhikrillahi ma'inal qulub kò sí nǹkan kan tí kò sí nǹkan tó lè dé báyàn láburú tí táàbí kárò ní tí ò ní sẹ́tù rẹ̀ èèyàn lè ní wàhálà kó ju tàbí sọlọ sọlọ láyé lọ ìṣó tó bá rí pé èèyàn ní ṣòro sẹ́mọ̀ inú yìí tó máa ń le jùlẹ̀ Yorùbá ti máa ń wí ni pé ní ogún ìdílé ẹ̀dá kan ìdíwọ́ lójú tàbí sọlọ sọlọ lọ ìbáwọn àwọn ọkùnrin rẹ̀ ni wọ́n lè kó ní Maka àwọn ni wọ́n lẹ̀ lọ́tọ́ ní ká lẹ̀ lókọ̀ ní Madina ní tọ́ìfù wọ́n tún tẹ̀lé fá dé Ethiopia tó ní Habasha àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ ọmọ yọmọ bàbá ṣùgbọ́n wọ́n fẹ́ fẹ́yàwó ó ní gbọ́dọ̀ fún wọn gbọ́dọ̀ fẹ́yàwó fún àwọn ni wọ́n boycott rẹ̀ for about three years so àdínsọ̀rọ̀ sálà kò kò torí ẹ̀ kó kó kó á nípa àwọn oṣù nǹkan tọ́lọ́hùn ní tọ́lọ́hùn ṣe ṣùgbọ́n eléyìí pátápátá àdánwò náà bẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọlé àkànṣe rẹ̀ kọ́ máa fi tí ó ju ìmọ̀ náà kọ́ máa fi ṣàdánwò fún wa la khairan wa sallallahu alaihi wa sallam